بسم الله الرحمن الرحيم أفضل الصلاة وأتم أفضل الصلاة وأتم التسليم على أفضل النظرات بأفضل ملة إلى أفضل الأمة الذي قال الله تعالى في حق وحفظه وإنك لعلى خلق عظيم سيدنا ونبينا قائد كر محجلين وعلى كل من دعا بدعوته واستنى بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ko wọ́n ṣe Ramadan ní ọdọ́ fourteen thirty eight kìkì déédéé parí June 4, 2017. thousand seventeen karatuwa àdébí sọ́rọ́tò àǹkàbọ́tò eh, àyà fifty four ńlẹ́yìn karatuwa zanu.

وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون بارك الله فيك جزاك الله خيرا aláwa kì á ka ń wá lọ́wọ́ alẹ́ approach iyẹ́bíẹ́bíẹ́ nẹ́ka ní káfíìn nípa níbi a sallallahu alayhi wa sallam òta bíbí màtàpá níbi rẹ̀ máa bo yìí máa má níbi gbogbo yìí máa kà níbi nínú má bẹ̀gà yìí má níbi bẹ̀gà yìí kọjọ́ tó níbi nínú. gbẹ̀gbẹ́ kàdé kàlùbọ̀ mi kàràkì kí tẹ́kù bí gbogbo àwọn àìmọ̀ ó gbé gidẹ̀ yìí aláwọ̀ yẹn ni yẹ́sà ìjòdó nàka bìlẹ̀ àdá tí a máa gbogbo àyà fífi tírì ayélẹ̀ ni wọ̀yẹ́sà ìjòdó nàka bìlẹ̀ àdá bí ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون الله هنا بيقول يجرج يستعجلونك بالعذاب يكن هي في اكتفاء يستعجلونك بالعذاب كثير الله تسير وتوجه لك دي أعجل فاين expression دي يدو ما قوجه سوى دوجه لك دي يكاجو دودو باي ويستعجلونك بالعذاب إن ولا بالرفيق له يستعجلونك بالعذاب ما ننجو عذابا كي كما ذهبي ما داوك كرهما تدا ما في سورة وكان الموت سورة الشور أجل لنا كتنا قبل يوم الحساب ما يلد هو وقالوا عجل لنا قطنا قبل يوم الحساب وجنتا اوكي وقالوا امتاب لما نالو نالو ẹ̀ ọjọ́ ẹ̀ kí kíkọ̀ náà màánà òpẹ́jú àzàbẹ́mà ẹlẹ́tẹ́ wíwọ́ àpapọ̀pọ̀ ọjọ́ náà wọ́n ní òpẹ́jú àzàbẹ́mà òlẹ̀ ní kẹ́ẹ̀dẹ̀ ẹlẹ́kẹ́ mìdó wọn ẹlẹ́kẹ́ mẹ́rin àdúgbà náà ma píó píó píó píó kọ́ọ̀bùlà yọ mi kìkà dọ́gba takọ yóò máa jì á ti ṣẹ̀ríà yé lílé ọjọ́ kan ọjọ́ ojú ọ̀là lẹ́kùnmá akalẹ́ náà lọ́rọ̀ yẹn ó onúwò bẹ́tẹ̀ kí agọ́kọ̀ àbànà onúwò bẹ́tẹ̀ ìjẹ ìjẹ yẹ́pta jìlú náà bí náà azaba maana yao najua kaja bakiwa ma mama de judo mama tani motoli ya ngukuru yo kudua mota ya abu ne ja ki kuyi no kudua da da ya judo de الله ينيا مما وإن جهنم جفتيا أونا لقط اللون أونا جهنم لمحيطة بالكافرين والله إلى قبر لدكا يولي دكا إيه قبر لدكا كده إيه فترة مجيئة كده maana kafiri ijokutemi kiajore ijokutemi anoko agwahe woda kunye le godi godi godi godi ina ipeleko mu ipeleko do kitedo alolodu de ipelele yolu de imu ipotedo utaleme imatokuna yuki munu yotan ẹ̀nà àgbọ̀ iná logo kò nà mú kó yí kìrìgá yẹ́ dọ̀wọ́ ìmásọjọ́ nẹ́nà àgbọ̀ òódú kẹtẹ́dọ̀ ẹnà kẹtẹ́dọ̀ ọ̀hún ẹnà ẹlẹ́sẹ̀ ẹ̀kọ̀mpásìs ẹnà ẹlẹ́sẹ̀ lóódà kákẹ́nà ẹnà ẹlẹ́lẹ́gà ó kápṣọ̀ ìfikẹ́jẹ́ fására wà inna jahannam òmùnà jahannama abudu kíkà fìrí tilẹ̀ ní akéwù ayé ìdájá náà yà ọ́la ìdájí tókè rẹ̀dọ̀ anúnú bìlọ́ ọ́la tókè rẹ̀dọ̀ alẹ́kùnú bìlọ́ ọ́la tókè rẹ̀dọ̀ akúnyìn ọ́la una jahannama eke ekwu ya ụkọla na-eje ya gbododo ụbọjọ anyị lene mgbe okwu ude imụpịa ịna lone okwu ozugbo ide okwu ude ka anyị ga okwu igbọpịa igbokọcha igbapala igbo ha káàbìrì dó kí a bẹ̀rẹ̀ yán ni kí a pátápátápátá apapapapapapapa òye nǹkan yọ under twinkling of eyes ọlẹ́wọ̀n sí ìnẹ́kẹ́jẹ́ ti dí ọkọ̀ yálẹ̀ ọkọ̀ yálẹ̀ dárarararara pàtẹ àmì ìwọ̀n kò yí ẹnkùn màkàlẹ́ yẹn nyájẹ́ ní erékùn ìkọ̀lẹ̀ ìnẹ́kẹ́jẹ́ mọ́tò táyà mọ́tò ẹ̀ táà mọ́tò mú gbó tiẹ̀ onu gi wa oju umuri zati wa to ikule anya kile gbiro la nko ineke wa gbaji ba mi omoni ami konje konje abe kita sita si me roye yona me konje konje iya ti yin ma wa kerebe ta si ta si eh agbaji pa ma mama yo korola kemudi ka virita kuboye waka yorola e balenga jini biole kuna which means no way of escape ona kia escape bunajana mateka viri abuduki tile miadere nyane abuduki nalami ola otakita kita kita kita kita ali abuduki authority owo kadi owo mu ina lene okun dẹ́ta yíra ewé sí mi. ní àjẹ́ tí ẹmú ti pátádà ọlẹ́ kéjì dú káfìrí òun yóò náà òun kì á nájú ma ka kadà jábá ọ̀là nájú tó gbé wìn rẹ̀ òun dúkìá mi urugo madaru ukwano jona wa inna jahannama la muhitatun bil kafirin mboki anyarui una jahannama iule daka iukado iulopo iugubo la te gubo logan lawo to lawo yi inu mboki ya escape bakayo jotelo ile te kafiri de àmàna ọjọ́ àkànyàrá yá wà yóò má يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون ọjọ́ lẹ́lẹ́dẹ̀ òtí yóò mọ̀ yàwàṣáhùn yóò mọ̀ yàwàṣáhùn múlẹ̀ àbẹ́rẹ́bù mi fọ̀fíhìn ọjọ́ kàjába yá márùbù kọ́ látẹ́má wọ́n mi ń tàbí àrùjúlìhìm àzába wọn lọ́gá ní kápẹ̀tà kẹrì fún mágẹ̀ alàlógún mi fọ́ kíyìm búlẹ̀lù mìnẹ̀nẹ́rí wọ́n mi ń tàbí búlẹ̀lù ذلك يخوف الله به عباده يا عباد فاتقون في سورة الزمر وما يومنا مدى في سورة الأعراف أدعني والذين كفروا وكذبوا بآياتنا لا تفتحوا إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم نعم وكذلك نجزي المجرمين لهم لهم جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين الله يعني إن الذين كفروا وكذبوا بآياتنا والذين كذبوا بآياتنا أو أبوك ما دايا وريمي كو ما مانكا يا وكا ما باوما كوي قرآني أو كان نبي محمد نادم أما بلد ممدودني umbezi de jama na nibi ama konfrota nibi kwenda laundi emire nyama newa eka nibi ma hodi deje ni abele ni nalola ke kafaru makokolo ojo wakazzabu bi ayatina mama ya wadu demi wastakbaru anha maoje biti tijali la tufattahu lahum abwabu samaa máa bí ọ́nà oyẹ́lẹ̀ wọ́n má ọyọ́ màmí dá ọ̀rá ìmàkùmàdù dá oyẹ́lẹ̀ kí rí ẹ̀hànlẹ̀ tó yálà ló máa bí ọ́nà oyẹ́lẹ̀ wọ́n má máa àjọ máa kó yí odó yíyọ àjọ máa wọlé àyàdàkọ̀ lónà àlùjẹ́nà máa bá adábàtà àlùjẹ́nà ọjọ́ hátà àyẹ̀lẹ́jà àkúrú mi yàbọ̀ gbọ́yìn kìtókùnà lóyún gbàkẹ́gbàkí ní kí mú dábà sí òwe sẹ́mìlìyàpọ̀ òwe agẹ́hun gbogbo wá lè yìí jẹun kíkà sí kàrìyàn fún mi ní kí lòwe lẹ́ kí kó bí òwe yẹ kéèjì gbàkẹ́gbàkí káàbùrẹ́ ní ká sí àlìjẹ́nà rẹ̀ ama huo alijana hii makona huu kitale dabo dabo uruma fi jahannama لهم من جهنم مهاد ما تنى إيونا جهنم ونيدو بك ما كمارو إيونا مهاد كفت إيونا ببك ما تياني إلا جوما كده كيما ما كنا ما هو آآ ومن فوقهم غواش أتما òkùnú máa tẹ́ òṣìúná òun lẹ́yìn wọ́n ṣe ó máa wọ́n dùn ṣùṣì júmọ́ yí o òṣì una bùkọ́ àti abu mama iná bùkọ́ ọ̀gá ní abu mama وكذلك نجد المسلمين نجد الظالمين abudu kìsọ́lá máa láti mẹ́ọ̀lá ojú ètò làkàmọ́ àgbàmẹ́ a máa àbàlẹ̀ fọ́ yá dẹ́ ìdẹ̀ يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول أوجي عجاب لبا ما يكهما ذوقوا ما كنتم تعملون ويا مجيوما أهكما دوامتي أجاب لكم يوم يغشاهم العذاب Hmm. nugo muno yanya kola nugo yo kaza ba anya tere buma eh aka mu wada mada mangoka yen hal ataka hadithul ghashiya hal ataka hadithul ghashiya urona akanya akanya ya wone gubu wone rubo yi olùkọ́ yẹlẹ̀ ìwà bẹ́ẹ̀ ọ̀yà ọ̀làkọ̀ yẹlẹ̀ adẹ́ẹ̀ ọ̀yára wọn wá bẹ́ ọyọ́ ilẹ̀pọ̀ ọ̀la wọn ìyá pàmò ní rú ìtẹ̀méjì ìyá àwọn ìtẹ̀méjì lẹ́wọ̀dú ìyẹ́wò mà ibi ń ọ̀ṣẹ́ àmì lẹ́tùn náà síbá tẹ́sílà náà rọm sáàmì ọjọ́ gẹ́ẹ̀ṣì alẹ́ ńlá yé akọkọlá dẹ̀ yóò mà yọ̀bọ̀ ṣáà ọmọ náà dá ààrẹ ní erúgbò ọjọ́ kan mọ́ ẹ̀ ń àárò ní erúgbò ìkè ọ̀hún dẹ̀

akẹrẹbá máa dóhun ìgbégi dojí ẹni kò máa jẹ́ máa lè bọ́hùn kì sọ́jọ́ tákàbíyètì àtàmì káàkiri kanágbọ́lá máa lè gúdú máa sùn mọ́ pẹ́ẹ́sà máa dùn mọ́ òwe lóná àmàdọ̀ àṣà egbé bíbí àyàn lọ òun yàtẹ̀rẹ̀ àtẹ́ngàn àṣàkùn àdígbélẹ̀gẹ̀lẹ̀ ọgbọ́n náà wù àmì káàkiri àmàmúdọ̀gbọ́n náà wù túbéèjì àgbàdínà ọjọ́ ọ̀la ọgọ́nà ògùn ka lọ́hun orí àdẹ̀nà tẹ́gbẹ́ tàyà lọ́kí hùn ayọ́ àmà igbe imani kúmà lè bá àbẹ́ẹ̀kì a lè bá muhammadu yìí ọgẹ́lẹ̀ màádùn mọ́ òhèlú náà inúbẹ́ màmá pàpì ó ọmọọma ya sịrị madụkpa ịkụ amarụ ma gwụpụ sịrị madụkpa ọlọọla ebi ebi ene ka ma anụ ihe ịgbọ idisivu mata gị ọla le ka ma akụ na mama ohi ka ṅa nidi anidi ẹjẹ ẹyẹ lẹba maka ẹfẹ ni ẹ ọmọdé mẹlẹ ẹnẹ ẹdọ ẹlẹ ẹsẹ pẹkọ kù yìí ma nyi kó yí gbogbo ẹrẹ anẹ lẹ kó ma yọ fẹ amárùmọkọdọ. pàákú ẹ̀hùn lẹ àbúrò ìgbìmọ̀ pé èmi pàtàkì oyí màámà lè bú ẹ máa dín ní ẹgbà yìí màá wá sí igi ihò mi onígbònogbò máa yá dòmí pa ó ọlọ́ọ̀là kò kàwúyẹ ṣàwúyẹ ẹ̀yìn mọ́ ọwọ́ táàmù àtúmì náà rẹ̀ anábì abọ́ alo ẹ̀wẹ̀ kọ́kẹ́ lábẹ́ ẹ̀dọ̀ ẹ̀wẹ̀ àgẹ́ yẹ́ ẹ̀dọ̀ wọn ẹ̀ṣẹ̀ pẹ̀kọ́ máa nì anábì ọkà ọmọ kà ọmọ anábì mọ ń dàbí agbá wọn pẹ wọn dàbí kọlọ wọn fẹlẹ wọn máa tẹ níbi wọn mọ sọrọ ìtìjú ń bọ pa màgá ni kó èyí ti ẹwọ ìdí àdí ní ìsìlámà rẹ oyi òkò gẹlẹ kùmà dà do mọ òwe lona sòmọ pẹẹsà sòpẹnẹ kùmà yé máa dì ní anídìí muhammadu gba wọn yọ wọn máa wọn yọ máa yà rọ bọ́ọ̀nì ń yà kọlà ń gbé lẹ́yìn ẹ̀ nìyí. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون بارك الله فيك الله أكبر وقايا èkì akọ̀lọ̀ na mi mú mi ní dẹ̀ mbéjì yẹ kó ó má dị bá níbi muhammadu dẹ̀ tẹ́ka mi káàbìrì adùnmú òwe luna ọlà má káàbìrì lálẹ́ bíẹ̀bẹ̀ nílẹ́ngàn president èkì bọ́ amẹ́ríkà kó dùrọ̀mù amẹ́ríkà yìí alẹ́ lẹ́ngàn alilẹ́ ìnádà ọ̀bọ̀ nǹkan mọ́wọ́ òun náà yọ amẹ́ríkà gbá àbò síríà kámẹ́nà ọkọ̀nù ìgbó gọ̀gẹ́dẹ́dì ìgbó ìgbó nà ìgbó yóò ní kí o bọ́ yóò yẹ ẹlẹ́jà sọ̀fàmù yóò àríjìká yóò dùrọ́mù àmà tẹ́yú wé ilẹ̀ tí saudi àwẹ́yẹ yàgẹ̀dí ilẹ̀ ilẹ̀ tí saudi à òwẹ́yà ọgbọ̀n tẹ́yú wó wọ́n ti dàdà táyá yé wáyé ẹmẹ́ òfì alùlẹ̀ àpáyàn náà àpáyàn ní ìwẹ̀ gbọ́ sàmà káàrí pakó sábà máa dẹ́tà máa sáàdì ní ìsìlámọ́ ọ̀la rẹ̀ àpáyàn náà àpáyàn náà àpáyàn náà sábà máa ṣàkàdọ́mọ́ yìí mbogi yonga maba makwa ngode kaviri dugi mara maba kwa kaviri ele yerli ti kaviri jidona jiji ndi te jidona jiji ama kwa le kaviri du mara ba kwa ya yele bia ijele bia iya jelo nan iya la ya kwa ya mu mpeki umbeko udugo salamu wapu tabu mama pe mango yo mushitan hmm. maje bielan majo kon ori keke obe e bie bie neta obe e kwa e kwa ko obe ka mateji obe a mateji a ekwa e kwa alukuma mẹ́rẹ́ àmà pàyọ́gọ́lá ẹ̀dọ́ ma na tẹ́kàrà yìí tírénì ní ẹgbàdún vélẹ̀ sí hétrẹ̀ àmà ní dúkìtà bí ní ẹmà tẹ́ nọ́ọ̀lá pẹ́ẹ̀pàlẹ̀ ní àpàdúgbò tọ́wọ́ ẹ̀ pa ẹ̀dọ́ ọmọkùnrin ọkùnrin jẹ́ vélẹ̀ tìjà ti Mama wọn di training ní èsù làkà ìsìlámù wọn má gẹ̀ níbà olùkọ́ ìsìlámù jẹ̀dánú má má ọlá má mú ẹ̀lẹ̀ yẹ́ rí má ẹ̀ ní àwẹ̀ ọ̀mẹ̀mẹ̀lẹ̀ àwọn ọmọ nẹ̀ ohun máa nẹ̀ àmúnà ayé akọlọ ọmọ mi aláyì wọ́n ọ̀rọ̀ ká aláyì wọ́dún mọ́tò ẹ̀rọ mi ta bẹ̀rẹ̀ sábẹ́lẹ̀ nẹ̀ má yẹlẹ ẹbíán má yẹlẹ òkóòn má yẹlẹ ònà tọ́ alhamdulilayi donald trump amerika àwọn òbẹ́ òtọ́ gbagbagbagbagbà màmí ezú tẹ ọgbù ezú òmú yà ni ọjọ́ àwọn ọdún àmàgẹ̀ máṣe ọjọ́ ìdùnkù máṣe ní ẹgbàgì náà ọjọ́ ẹgbàgbàgbà yẹ kẹ́ ti yìí close down ọgbẹ́lẹ́ ti ànáka ẹ̀mọ̀ ọmọdéru rí yìí gbọ́wọ́ ìdọ́kọ̀ wà ní ó náà àdọ́màtínú ọ̀wọ́ ìdó yìí à ń gbòyìn kó àmì security ẹ̀hún do wire do the disconnect ń gbọ̀wọ́ ìdó àkó ọ̀wọ́ dé ìdọ́kọ̀ yóò Saba uido ile ya onu gema mami kamera kada roma chikuda ka film. Ana do ya don? Uwe drum ya ga ukedo wote. <laughs> Ama kwa kido mko maado ni kaya chikuku. To ma chikuda ka do kola ume. Oh uido ibo ko aman o te internet te. Ama pikin ya ma mapo internet yi. islam jẹ́ nẹ́nẹ́ ó nẹ̀ ní islam yìí ogun sí ẹ̀kọ́ inferiority complex ogun sí ẹ̀kọ́ ọkà òun dìbò ọkà nàìjíríà yìí àdínà máa kéjì akéjì wọn mọ́ pé àtòhùn sàpàpà ilẹ̀ ìpapò ilẹ̀ ìpapò ti nàìjíríà nìjẹ́ ẹ̀hùn kí àdínì àpapàpapọ̀ ẹ̀nẹ̀ kí anẹ́papọ̀ sàkéjì ẹ̀kọ́ dákàtọ̀ àdínà kéjì wọn á ṣe yìí ene uka doma kama ago sadina marabu arabu na dini mungu todabale obeki ni hatred egbe egbe ama ka biro kati kale kuma du me helo na to goda ki ko yala karabu mede ya ibadi ya ibadi alladhina amanu oo amedumi ambe mami mani du mamedo konomi mama dini an kunele o nabi muhammad wa gba ta ba beke ami kafiri ko madera ne oyi meta madu me owelona oda kuna do me oyi made inna ardi wasi'atun anemi itena gwada ama kan ne ana ngidola ala jama mi mami ni ana gomami ne da an madina ma dokai arbe ne da na gane ko ina mai kalimat ke ajiye ƙura'an kalimat kama yuzu da yan gomami ne mi isojoji wadi lẹ́pẹ̀ tí ma wọ́n yá yúùsù gbò múnẹ̀ ẹgbùnmà mínú gbélẹ̀ ma wọ́n dàbí yá yúùsù gbò múnẹ̀ ẹgbùnmà mínú gbélẹ̀ ìsojójí enyali ardu e qur'ani migide en mamini sajena enyali ardu e qur'ani mi en mamini o yana misra e wo misra e wo muna do mo la ba dem ba dem ardu e wo yodo ardu e ga do yin emi so yana medina syria don egypt don the idon po ifa idon طائفة جانا مكرين إذن نقول ما دو أرض ميجي ده مدينة يعني الأرض أي قرآن فلسطين ما ميني ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا تنقلوا ولا ترتدوا على أعقابكم على أدباركم فتنقلبوا خاسرين ardul muqaddasa ardu elete palestine de ene ke dudu maka ni si maka mado mo yi ya si medina mado mo do mo yi nugbo kì í ṣe arúgbó kì í ṣe àná ìpátá gbòdú kì í tẹ́lẹ̀ papọ̀ wọn yọ mí nugbo kọjá ọ̀gá kí arúgbó kì í ṣe ee kuraani arúgbó arúgbó arúgbó kì í ní mùsítẹ́rẹ̀kù fìlmáàna àlùmùsítẹ́rẹ̀kù. معنى المشترك دبل ميدي أرض نوزاد أن قزم مين تجدي ما قالكو إن أرضي واسعة أنا مي إتنبدا وايايا فارهبون فاعبدون أمي جدا قد أمير رمي ما يقمر رمي با ممو ممو مكة تاني fọ́yà sọ̀rọ̀hánàlá ìlú òdòdó ìkó kàrẹ ẹkẹ́ni sàdínà ọjọ́ ẹmú mẹ́kà ti tán ngbò fẹ́tù ló yá nà ẹ̀lẹ́ ipa kó mẹ́kà kó àmọ́ ní ìkó ọmọ ẹkẹ́ni sàdínà ọjọ́ ṣẹ́dẹ́kẹ́mí mẹ́kà ti tán له كما نرد هو نعم كل نفس ذائقة الموت نعم ثم إلينا ترجعون الله يعني كل نفس كل نفس ذائقة الموت كون من يوم shedege jukuma yanya jukuma siyan mama ma koko dogba man ma tiye da ma na ita ne tadi ne ojo memo memo ya ne maduta ne wọn memo ya ne makaduta ne wọn gbogbo ẹgbà kọ yọ ma tẹfẹ ń wòdó wa ọlábìrún ẹjọ gbogbo kàtẹ kò yọ ọjọ so ikwejudo za dini kanezi adudo ema dini islamu ba ma ba dini etan sidi kamu chudu ojade di maka mako yabo me makale abek make ko yabo me ehun du iye ka ko ngani islamu ba to emu ya ni makakana ti tọ́ ìfà yẹn dẹ́ ti dé kẹ́kẹ́ tọ́ ìfà wọn lẹ̀ ń gbódú kẹ́dẹ́ má gbé má nìyẹn ti dé kẹ́ mú wọn kẹ́lẹ́ kí nàdí wọn òjà bí dẹ́ làkà kó yà dẹ́ tó dẹ́wù àníbi ẹnìkọjọ́ kọ́rí ilẹ̀ pákó rẹ̀ àbọ́jọ́ kọ́rí ilẹ̀ yìí ń kọ́lọ́ gidọ́gbà níbi yìí sàníbi kẹta tó kọ́lọ́ lẹ́nu. سراجا منيرا معد فن وجانا نبتي ماما وانا مدوغو يعني دي أبوك أنا رجوع تما أمهم بتشبيه تبيه كما نوناني ما هو يونا كلا يعني دي كما دوانا نالو توجيه torí abalẹ̀ abánibìsẹ̀ sọ̀rọ̀ ọjà múnirọ̀ ìjẹ́ ẹ máa bí nígbà ẹ̀yàkó mọ́ níbi ọ̀la kẹba níbi dúdọ ẹ dìfẹ́ndà níbi ẹ àbọ́ dìfẹ́ndà dín ni yàpẹ́ jẹ́ kí ìdọ̀ ẹ̀tọ́ wọ́ mẹ̀gáníkó kédéké wá má níbi ọ̀la ẹ̀mú ọ̀la orí àsókèta àti tutù àdínà níbi a ní tutù ọ̀la nìṣe àmẹ́dùn mẹ́mọ́ dín nígbà mọ́ ọ̀la mẹ́fọ́ mẹ́tutù mọ́ ọ̀la. ọkọlọ́dọ́gbà níbi ọkọlọ́lá mẹ́wọ́njọ́ kọ máa níbi ọlá kàkúmẹ̀ gbàdí ní ìtàmẹ́yàn mọ́ ọlá bọ́yẹ́ kéṣì ọ̀nà ọwọ́ dàí tó dọ́gẹ́lẹ̀ ní tókí máa dín nígbà ṣédé ti jẹun ọ̀dà kí ṣédé kí mo ṣòdò kí ẹkẹrẹ bá níbi ẹkẹrẹ bá níbi ní ọjọ́ ní ìṣẹ́bọ̀dú ya mọ́ yẹmagú tótótótó àbẹ̀kúmá ẹlàmáyí òwò tẹ̀sọ́mọ̀ ọlọ́pùmá màlẹ́gẹ̀nù rẹ̀dà níbi ọ Kú ò ẹ̀dọ̀ àdínì, yẹ́ níbi ìdẹ́kùwẹ̀ kuma ọláṣẹ ríyàn bí o mẹ̀dọ̀ ẹ̀tẹ́ máa lé àkẹ́dẹ́ o ma wọ́dú lẹ́wọ́ tẹ́ fúrú kẹ́mà kẹfàrú fẹ̀tẹ̀kúnú náà وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا. ali kami kafiri ane general je akinihi waddu law takfuru kama kafaru fatakununa sawaa ama madi koto ka me me badina nabi muhammadu me ko badini lete kuma mudi kafiri daba kama ti kafiri majele biajelo muti chode nyaje nyanyodi ẹ̀rù ìwádó kàmàjáde káàmù ní kò kí yọ ẹ̀yìn máa máa múdò òkútọ̀ bọ̀kátọ̀bọ̀ fọ̀tẹ̀kùnrù àtàwà a kú máa múdò òkútọ̀ bọ̀kátọ̀bọ̀ ń aláwọ̀ yẹn nìyí ọmọ ọjọ́ àkàná níbi ẹwọ́ yẹn dúpẹ́ òmákẹ́wọ́ yẹn aláwẹ̀ ní wọn ma fo banu meje ya ni kabiri ma denje ma mo bu wa ni bi enwon le te fi suratul nisa aya 95 jangu maji mistaken o yu bo ku ko gede na wa ma tak ma edo je giri edo je giri olu se kamalu kamo ola no ko ke to ma ra nu kẹ́ẹ̀tẹ̀ pàtàmálù jẹ́ tó kúrò màmá yá wọn àlèbá níbi yìí ọlì sísì ní kẹ́ẹ̀dẹ́kẹ́ ti sísì ní ajé yáyí ẹ̀gbà ajé náà bí kẹ́ẹ̀dẹ́ ìwọ̀n ní akóni kẹ́ẹ̀dẹ́ alókì mẹ́dínà òun náà tánù ńlá ní inú ńlá ní ọ̀tádù ọmọ ní ńgbé kẹ́ẹ̀dẹ́ kò wọ́n tá yájá kàmú nẹ́nu kàmú kọ́sọ̀ mẹ́nu wọn mẹ́jọ wọn máa mú wọn ظالمي أنفسهم إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا بارك الله فيك وجزاك الله خيرا أزوجي الله بركة وآية 97 دمو oyúbó kọmọ̀nàtò kọ́ máa ma mú sódò máa yá máa níbi ọ̀la màkọ́nyá máa níbi ọ̀la àmàkọ́ àmàkà àbírí

òun lẹ́nu aláwọ̀ yẹ́ ni iná lẹ́bínà tẹwà fáwọ́mùl màláìkẹ̀tù àbídó kàmàlàkọ́ ọ̀nyá gbọ̀rá yìí máa bọ́ọ̀lì mi àwọn fúsì yìí ká máa tẹ̀sọ́lá máa láti ẹ̀hùn tí aláti kò máa tọ́lá na

ẹ̀wọ̀n tí ewu máa yà máa dẹ̀ la máa tèmi máa wọ́ amúnà ìjọ gẹ́lẹ̀ ẹ̀mí oyè ẹ̀mí kìdí àbájọ máa jọ àkẹ́kọ́ máa jọ nù oyè àná àtàwọn ẹ̀dẹ̀ èmi wọn á tuta ọmọ ma ń mẹ́ fami ma ń yóò yàgò àmọ́ ìbọ̀ má ti fami ó má mọ́ òun sọ tẹ́ ẹ̀pẹ̀ ẹlẹ́ bí àmàdù mmadù sálù alọ́ ẹ̀hún tó kì í ṣe ọmọ alẹ́ wọn àmọ́ àpàkínyàgbọ́ àná ẹ̀kọ́ ní amẹ́ríkà fìlẹ̀ lẹ́yìn òun bẹ́ẹ̀ gbọ́dọ̀ má kó àpò má fìtà sáìtì yìí. òwe máa má lè òye mà ní àmàyá yaró yà ní má yọ yìí àmàyá yaró yà ní bóòmù nà yà lè rú báyà yóò yé màmá yẹ nù hà ní ugbo ka díìnì má dẹnu inú gbò má tù kọ́sà díìnì ní ọyẹ ẹni ìgbẹ̀lẹ́ iná ti àṣà díìnì ní ẹgbọ́ gẹ̀gẹ̀dà ní káàkiri ó ń dùgbò ẹ̀ nà nẹ̀nẹ̀kọ̀ ẹ̀kọ́ ń àyà tọ̀ ọjọ́ mú ìlú inú gbogbo gbẹ̀kọ́ yìí fi hàn ti jẹun yìí tọ́dọ̀ ọkọ́ onú ní ẹ̀rí tẹ́tẹ̀lédègbé àmì káàkiri inú gbogbo mọ́dọ̀wọ̀ yìí lẹ́nu ọjọ́ yìí mà bàkọ́ wù ń tí 400 200 tákẹ́yìn wò gbé kìí mà jẹ ọ bára kàmísọ́jà bẹ̀kọ́ ó tẹ́jà ní ọ̀ ní kéde tán ayé àkìdẹ́ itali yíwù yìí ìtàlẹ̀ wọn bọ́lọ̀ bẹ́ẹ̀rẹ̀ onúgbònúgbò ìnẹ́lẹ̀sí na tọwọ́pọ̀ ahùnmọ̀lẹ̀mọ̀lẹ̀ ìkẹtù àbẹ́ẹ̀kà mọ̀lẹ̀kọ́ wọ́n gbọ̀rọ̀ yìí ma bọ́ọ̀lìmí àǹfọ́sìhìm màṣẹ̀ṣọ́lá ẹnàdókò ọ̀nẹ́kìtà àgbàpàkì kọ́ máa ń ayé skúlù àmì káàkiri ìwọ́ ìrònúgbò munafiki munafiki ẹmọ ọmọ e ẹ̀mdà tí ìsìkúlù àmà kwa ìsìkúlù kàmà kọ́tọ̀ bí wà bí ìyìn ẹ̀mà ọ̀là òyìn ẹ̀mà ẹ̀mọ́ ọmọ mi ẹ̀rọ ọdún ẹ̀mọ́ ọmọdà tọ́mọ ọmọ

mẹ́ni fíìmẹ̀ kóńtò ń gbòwà mẹ́dẹ́ ẹyà mi káàkiri mẹ́dẹ́ yìí àbẹ̀kẹ́ òbójà níbi muhammadu mẹ́ òbójà níbi muhammadu hamadẹ́ abílẹ̀kì àti káàkiri ma gbó ọbẹ̀lẹ̀ ma náà pàmà fíìmẹ̀ kóńtò ń gbò mẹ́dẹ́ pàtìyàn mẹ́ táàmà tí ní kàkàkọ́lá tánì iye wọ́ kí máa ti kúnú olú mamúmúdá kúnná mustapha filhot awa tẹni ma wá gbogbo yánà ń àti minority ń àti analọ́ọ̀lá ẹnkì jẹ́ omi àgbòwá rúwẹ́wò ǹbẹ́kì mama gbèsìlámù ní ìdọ́mọ̀ iye àtàkà màlàkù maka ọmọ alẹ́mtẹ́kùn arọ́gbò lẹ́yìn ọ̀yà ní mẹ́dínà ìtẹ̀ nágbádá ń àrídùlá ilẹ̀ ọjà ní mẹ́dínà rẹ̀ fọ́tò ha jírò fi ha kúmẹ̀mú wọn bó yá ní ń gbé màmá yọ mẹ́sì ìsìlámù ní ìtẹ́ kúmẹ̀ ló túbọ̀ máa ti ìsìlámù ní àrídùlá yìí ẹ̀kẹ́ kàmúdàdé òun abájọ ìwọ̀n àti mana kọma dini ma ma le ngọtẹ ma fi kéè mẹ ngọtẹ ní ọmọ onúbìlẹ̀ mú yóò kó yọ ẹ káyọ̀ kó yọ yọ ẹ nǹkan máa pàṣẹ náà mi kéde ń gbé dé yúrò náà ń gbé lọ́nù yọ lẹ́dẹ̀ ń gbọ́ lọ́mọ gbogbo kàkọ́ akọ́ màtẹ́tì skul àmì káàkiri ojú àmì náà ní òtajọ́ ọ̀rẹ́jọ́ gbódígbódígbódí ọ̀tajà bọ́ kàmí níbẹ̀ yẹ́ kí skul èlé wa ló ọmọ àtọ́mọ àbàpà ìwọ̀n sìkẹ́tì wọn gá ìwọ̀n òhè gbèrè yìí máa ga ní sìkẹ́tì máa ní dámú èmi dámú òní dámú alukófà rúbẹ̀dẹ̀ jùbìjọ́. gọ́lẹ̀ máa lè lálọ́ ihe wò cháá òwe rúbèdè jìbìjọ akadu àkàdúta tẹ́ǹjẹ́ ó máa pàkí mú di típíkálì kárùà ẹ̀dùn ohun tí ìsìnkólò alo fi kárùà á lè tún kí yẹ́ hàn ló ohun alò tí kó ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها أبيك ما قاموا جانا مكافر له أنا وجوت نقدك ممون فأولئك مأواهم جهنم أبيل أرمتنا جهنم وساءت مصيرا يبين تبالي على الرتوب والعياذ بالله ينقل يوكا يجوبوا ما يدجي جاني ngbe kuma majo ma ni ke chadina nebi ni majo no bele kini hijabu ni majo ma do ni majo ma ko ele tubo ma do ki grozny oja ne russia chechenia amika veri ama payo ne oja ma ba pa gole iye wo egbe kama kidi o ema emoda kuma duru ma ono bole ma Qur'ani mo ene do underground prison mabutu underground prison ma ono bole do ma umu ke hijabu ne ma yeunye kede gbane eyona oyi koza yade gbane wiki meta ọgọ́ kìí ka kàdá mkpa pẹ̀ ní ìrìn ma. mọ́ ma dó ẹ ọ̀ dé skólo lẹ amẹ́di wíìkì méjì rẹ la mẹ́ sọ fẹ́ẹ̀dì dé skólo tẹ tabalẹ̀ tabalẹ̀ tí ní kòbókì dé skólo ọmọ la lùkà a máa pa òfin bọ̀ ọ́bọ̀ a máa ma pèlè yín ìrìjìmà ìrìjìmà ni ìrìjìmà. inú gbókè mẹ́gbọ́ kàbàkọ̀ ànùpáyò ti akẹ́nẹ́ kírísítẹ̀nì dúkẹ́ odú kírísítì dọ́ ma ò mú ẹnẹ̀gbọ́ ojánì ilẹ̀ màmà mú ti yẹ́dà ojánì mẹ́ka gbò ma jẹ́ kábi kírísítẹ̀nì kí dábà wa àbẹ̀kí capital city ma riyad ẹni kí sọ́dà ẹni kí ni religion ni orí ihe o maka pé medina káfìrí gídàbà ọmọ ọdẹ ilẹ̀ àgìdídùkẹ́ ìdọ̀mọ̀ tó dẹ̀wọ̀n àmọ́ káfìrí àmájá plan ẹ̀gbẹ́ ní ojú islam pàmà pàpà sàbí ìṣe ìgbìmọ̀ ẹgbẹ́ nǹkan máa dúkẹrẹ pàmà pàpà wé kàkàkì dẹ́ grozin máa wọ ẹ pé mú kùránì tí bọ́ọ̀mù ìṣe yìí kùránì gbé forty seven yìí mọ́ta àpá mọ́ta wọn lẹ́nu yìí abijadede ihe ọkwụkwụ yekunu lekum a ama ọpara dị n'oye mee ma m na nacha me ma mọọ nacha dudu ma sị jume oye jugede amika vere ma made loti india ababo nindu go kama nukwayo tolo mole galma sọpresa ma papa ọmọ abudu ka papa ni brain alegbe captain tu e sọja na mi key post èyí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ka bàbá ẹ̀ bọ̀ yẹ gbégbé lẹ̀ mọ́ di saddam hussein prime minister eh, bagdadi tó jà náà bóyá dọ̀bù tó jà náà má bàbá dọ́mọ̀ ẹni prime minister kuma dọ́kí tariq aziz tariq aziz ẹ̀ mà kí christian dọ́mọ̀ yìí christianity tariq aziz àmì christian tó ní ìsìnkú ọ̀nùmọ̀ àti ọ̀mọ̀ imdal kumaga mabakwa leo mo kisha mabakwa nupayo mo kisha damu ya cheno tomu nomo autonomous power kisha nupayo biti biti biti zaki kiti lion ite ego kidoyo we iso go ko be be bia na de yuga mabakwa eba imam christian kile ba ina islam ko gele prime minister unki christian du prime minister tọ́rì kaziz abá ma káfìrí kú yàgùn mọ́mọ́ ma ìsàdẹ́mù pàánẹ́dúkwà tọ́rì kaziz ma kò ń tọ́rì kaziz ẹ̀má ma náà ojú ìgbọ́ ẹ̀dọ́kọ́dọ́ bàbá ní kírísítẹ̀nì jẹ́ prime minister gbó gbó iraq dẹ́ ìṣe kírísítẹ̀nì ẹnẹ̀dún saddam olùpáríkì ní kò bóyá àkámá sókò ẹgbà kẹ́ á ti bọ́ǹbù kẹ́ akójàbá ìjìnlẹ̀ náà ngbò kàmádé jíjì oṣù ngbò israel tó di israel kí israel kí feel free àmàjọ tó kọ́lọ́ ìdúgba kó ilẹ̀ gbàtẹ́ akójà sí israel umami ni yóò ngbò ìkójà tó yẹ ké gbogbo kì má jà má parí màmá mọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ jù wọn olùnàfin gẹ ikọ̀tùlmọ́ tó ń mọ ilé iná tọ́rọjẹ̀ rún ìmìdó mẹ́lùlẹ́ tí nàìjíríà lánàá òkú òkú etí mẹ́bí àbẹ̀tẹ̀mátabálì oyo òkú kọ oyé ẹni dó ẹ̀rùn mẹ́ma dẹ̀ wẹ̀gẹ̀ ní má ní bá ẹ̀má mà náà mà ń gbọ́ ní ilẹ̀ ọ̀nà yìí káàkà yóò lè tàbí yẹ́ ni wọ̀lẹ́ ó ṣe ẹlfẹ́yìn túnmọ̀ ẹlfẹ́yìn ní bàdà ha wọlé búdá mi yọmi tẹ́sí irú ilẹ̀ lọ́kọ́bẹ̀rẹ̀ yẹ́ ni wọ̀lẹ́ ó ṣe ẹlfẹ́yìn dágbà kẹ́yì dọ́dọ́ ìjèlì ọdọ́ bí thousand túnmọ̀ ẹlfẹ́yìn ní bàdà kuma ŋɔ dabi two thousand mayi one thousand yi towɛ kimu dɔdɔmɔ ọdọ three thousand years wọlé buddha miyomin tasirun ilẹ̀ lọ́kọ́bẹ̀rẹ̀ iná tó kí a pọ̀ náà yí ọjọ́ kẹyàn múlẹ̀ tó kẹbẹ̀rẹ̀ alóyún ṣéde kọjọ́ lọ́kẹ́ mọ́ wọn kẹrẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n tí kọ́ náà yín lẹ́tọ̀ lálẹ́ gàyà àwọn ayọ̀rẹ́ lédó ṣédékejì kọ́má ẹ̀nà lédó ṣédékejì kọ́má málẹ̀mí lédó ṣédékejì kọ́má jẹ́rìn lédó ṣédékejì kọ́má káfíìrì àgújìjì dó ṣédékejì kọ́má àádọ́yọ́ mẹ̀mẹ̀lẹ̀ dó ṣédékejì kọ́má ókú yìí e, ètòrọ́tò nápìlì òṣèmọ́nẹ̀ mẹ́lẹ̀kanẹ́ ọyọ́ òun máa sórí papọ̀ yẹ́ni òun mẹ́ ìnẹ́nà màá bí ṣẹ̀ǹkó kó ewu kuma kájẹ̀ réwù tẹ́ àti òun kí gbòmù ma máa bí bí àtànẹ̀ ńlá òun ní nọ̀gẹ́lẹ̀ mọ́nà bí àtànẹ̀ wọ náà sàmọ́ jẹun dùlà lè tẹ́ kẹbẹ̀rẹ̀ ọlú ẹnkì kúránì kan wọ́n dẹ̀ ayé ní kó jọ náà lóyún náà

iná ní èkì agbókòbí àpapọ̀ ìyànà dáyín ìyànà èkì àṣàdáyín gbogbo tánágbólo alìsìkúránì kàtìgóráì alìkàmúnà adétakùnmakú rẹ̀ ọjọ́ déètì ukú ẹni dú ọjọ́ múdùmájà tó dábálẹ̀ aláwọ̀yẹ́ ni kúlù náfìn àmìmìdó àtọ́ àkìsí mìtẹ́ òwe yìí expect kàkúkú neke wáìkò dúó

dunanga aku moto nganga nganga nganga nganga nganga live mak mama valo live ni elle kame muko moto adani ya tele na kadeni tele nga kadeni ngo mona allah yani kul إن الموت الذي تفرون منه قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ọlọ́run lè gbàgbó méwò tí wọn mẹ́yẹ́ ni kó náà kúrò náà ìmìdó tàbí níbi ọjọ́ ọjọ́ ìnànà jílẹ̀ yìí yányájú má ń bẹ́bọ̀ ẹ̀mí ama ya achata ama na ugwu ga ma ajụghị adamagba na-ele mgbe bụ na emi edem ama na ugwu ga ma eje ga ma adụ na ekoji oyi ma na anya yi ọgọ ma ti nene ka ma mdu koji kana ile ka ekuko yi ma kiba ma gwile ma egbo gela ba kuma egbo nu ena de do na koji de do na koji ko sodo de ni odo eye o ya ni i cap ngbo ide ìmọ̀ kúgbà nà mẹ́hùn ya àdúkò dị ìjáun ọdụ ní ọdún oríje rẹ̀ ngbẹ̀ni ẹlẹ́dẹ́ ma máa develop science and technology ìbọ̀rá yìí kà máa ń àti máa yẹ́kọ́jọ́ ẹ̀ àdọ́mọ́ ọ̀nà kí a lè máa gbé kàkọ́ ọjọ́ ma nege tɔwɔ nɔ mɛ tuma nege sɛŋ tu mamu na dɔra yi tɔwɔ nege le ko mɛ nege dze lɛ ɛɛ nege ko ŋu yɔ kinɔra yi ɔksizin eyi kame afi si don kiyɔn gba negu yi lɛ yi lɛ yɛ tsin mɛ kaka ma tra yi kama yi ke tsi research mɛ loti research mɛ mɛ ne te mɛ agbɔ ama tsata mɛ ama do ne ko yi mẹni tẹ kúmẹ gbọ ama tí o gògùn mẹdó dé ká mọdó àgbàmúnẹ mẹdó rotẹ nà ọgá wa kẹrẹmọra ìgbàmúnẹ kámẹyà dàtóbi jọ gbọ gé e wa amẹnugonogo mẹ àwọn gbọ ọjọ mẹwò síhun mẹmẹ kàkí kúlù náà sèǹda ìkọtìlmọwò túmọ ilé iná tọrọjẹ rún ilé máa tónú mẹ àmà yẹn arata nìkọba ŋọjọ ni kúlù ìnìlmọ tẹlẹbi tẹpẹrún na mínú kàwọn máa kú mẹrún léwu yìí. ame kume develop in science and technology kama ti research yìí ama so wato nyane ngume no de agbamune be barata ne kama do ne koji be bonu kulume ye koji gbako abe ko won won ko gwa yi to deju to deju kama no ja gbo memo kutani ba ajele me le ma jotani egbe me kojo bo te o me o e ma watani تانك بملنا جوبا وإن المؤمن وإنه ملاقيكم ومواجلما وكوي ملايا وروي بام tí a lòbì máa gbóyún mẹ́lòbì náà ìyá lọ gbá mẹ́ apá àwọn mẹ́ àkọ́jọ́ ẹ̀yọ mẹ́ o mgbe kọjú ẹ̀kọ́lá yòdòrí kókò mú yìí ilẹ̀ ọ̀yìnmọ̀ àwọn ọ̀gá kọjú ọmọ kẹlẹ̀lẹ̀ àìnà máa tẹ̀kọ́nú àìnà máa tẹ̀kọ́nú yòdòrí kókò lọ́wọ́ Amen Mama of develop in science and technology. Amen Mama of develop in diabolical power amachogo amatata in sorcery in witchcraft أينما تكونوا مبدوك مدى مدى وي أنتميزيال مدى وي بلت بروف وي بلت بروف كيموتي أنتميزيال من أنتي ملك الموت جه. yudrikumu lmautu ajali mena yogba oko awakere bo ngbe uyin do mo ngbe ngade uyin oko awakere bo me ngbe ki arula ngbe ki arula ne marata ne arule ku ojo awon na, ma ta yele me anayo uku sogba me ale la kere bo me apa awon me todule ma ka sowo ile akute awuyi ya sowo de ọjọ́ kúkú ìyá kẹ́gàn mọ́ gáàkì àdòrí yọ yìí ó nẹ́bẹ̀ bí orí ní kí a kú ìlẹ̀kú yàbọ̀ yìí ni ìyà máa tó wù mẹ́bú mi yàlá yìí mẹ́bú mi bọ́ ó ìkọlà ní ní ojo ki ma na rejo do wa to iki da je mi gida na de le ka din na ka bo pe allah ki ma dar ka to ojo ki am wa ko ji ha jen na je ka de bi pal go ko pala ya ni ji na ma do yo ma da da ko ma ma do yo ojo da yo mo bo le ma a ni ki ma ni yo ko ma ni bo ni te do ko ma ta te ẹgbẹ́ mẹ́nu ọba àtẹ́mùnà àwọn àwọn àgbàdo bí ọba àtẹ́mùnà ọgbà olókolòkò òjá tó àpáwọn ẹjọ́ wọn kálẹ̀ mọ̀ alẹ́jẹ́ ọ̀rọ̀ wa ẹmọ́gbà wọn ni ẹ̀bí ẹ̀rọ àmàdọ́gbàdì tí wọ́n bá ẹ̀rọ náà di ẹ̀kọ́ múlò ẹ̀rọ bí wọ́n ẹ̀kọ́ múlò.